وإن أتوا نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا مضل له ودين مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن اتبع تلاوته واستنى بسنته إلى يوم الدين أما بعد lẹ́yìn tí a lọ pẹ́ fún ọ̀la ṣùgbọ́n olúwa tààlà ọba tí ó tó kọ́dá láti fẹ́ wa wọ́n ti kí láti pè é tàbá wo pé rírọ̀ mọ̀lánà ti lọ́wọ́ lọ́wọ́ báyìí a mọ̀ pé ìtẹ̀lé ayé ìtẹ̀lé kan láti gbọ́ fún wa kí torí pé ní kẹjá àwọn ẹ̀sìn àkópamọ́ àmàdánù àkópamọ́ àmàdánù àkópamọ́ àmàdánù bí èyí ni èyí ti di ìwé ìgbà tó jẹ́ pé kíkẹ́ ọ̀bá ìfọ̀n láyé bá yé ní àjẹpá mú dàpọ̀ nínú dàpọ̀ àmì náà tó túbọ̀ yìí pé ó lọ ní àwa ni ká múra kádàbí aláàmújọ iṣẹ́ olórí kúkú wa sílẹ̀ ẹlẹ́sìn ìmọ̀jọ́ ìbá ti sọ bẹ́ẹ̀ náà ló ṣe ká máa lékún ní ìtẹ̀lítọ́lọ́ ní ìsọmọlọ́ káwá máa wo kí làwọn ẹ̀ṣẹ́ bá a lè ṣe bá a lè tẹ́ni e bẹ́ẹ̀ káyọ̀ náà ti lọ sí àwọn kan tó máa láàbù ní kámáṣe ìyẹn ni ó mọ ẹja pẹ̀lú pé ẹnu márùn-ún àbí wọ́n bá ta gbà yẹn ọlọ́run gbà lọ́wọ́ wa torí pé bá ń bá rẹ̀ tí ò bá rí pé òun mọ́ nílò ojú àwẹ̀ àti jẹ́ kí àwẹ̀ náà ti wa àríwé asọ́ọ̀fẹ̀ nígbà tó ti di ayé àdúgbò èyí àná ìṣe torí kẹ̀kẹ́ torí pé kára láyè máa má ní ìṣẹ̀lẹ̀ kára láyè lè ṣe pẹ́ ọba aláwọ̀ tó tọ̀kú palẹ́sẹ̀ lọ́wọ́ wa sọ́lá tó pàṣẹ táàbà gbàgbé ó dá lórí àwọn alámọ̀rin ànẹ́bí sọ́lọ́wọ́ ayọ̀sọ́lá ànẹ́bí Muhammad àtàpá kan náà àwọn ìyàwó rẹ̀ tó túmọ̀ yìí pé ọba adẹ́dà fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lára ìdílé ànẹ́bí Muhammad ó fẹ́ sọ wípé gbogbo obìnrin ó gba kápò káàtà sùúrù kádẹ̀ kẹ́kọ̀ọ́ látara wọn ó sì yẹ kámọ̀ yìí pé ilé àtẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ fẹ́mẹ́sì gbogbo bó ṣe wọlé jẹ tó ó jẹ́ ilé kan tọ́lọ̀ fẹ́ ká kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìyẹn ni kéèkì tí kó rán wa ànábì sí wa lónìí kan àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn aráalé rẹ̀ gbogbo wọn pátápátá ló fẹ́ ká kọ́kọ́ àkọ́ àríkọ́ṣe lára wọn tábàlówó ló sọ̀tù làbá àlọ́ sùn يا أيها الذين كل أزواجك وبناتك ونساء المؤمنين ẹgbẹ́ òsọ́kú báyìí ó ní àmọ́tí sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ lóbìnrin àtàwọn obìnrin mòbìnrin kò wá tún ó wá sọ sọ́ọ̀tì bàbá àwọn ìyàwó pátápátá nínú tí wọ́n ní ní tọkọ wọn nílé wa lórí. tó ti ó wá ní máa ìyá gbogbo ẹni bá tọ́lú pápọ̀ òdòdó ó gbọ́dọ̀ rí àwọn ìyàwó àtàlù gẹ́gẹ́ bí màmá rẹ̀ kọ́lá kó jẹ́ pọ̀pọ̀ lókè. àjẹpẹ́ ìyá méjì àwọn ẹni bí wa nínú tó ní ìwọ̀ wa àwa láwọn ìyá bí wa nínú àwọn lára wa. wọ ẹni tá a lè pè ní ilé wọn ti sábà dá mama àmì àbúrò àbẹ́sọ̀ àbáfọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yà wa kò sẹ́yìn ẹ̀ka tó lè fẹ́ wa wà látẹ̀yìn ìwú àdúrà òun gbà bí alùpàdé tó tẹ̀sẹ̀ ní sọ́kàlà àbá pé àwọn ìyàwó àtẹ́jọ́ bá àtẹ́jọ́ ò bá sí mọ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn sogo ti lẹ́sẹ̀ báwọn ẹ̀yà wa àwọn tó wà nípò ìyàwó ló jẹ́ haramu lé wa lórí bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀ náà àwọn náà lẹ́tọ̀ọ́ sí bàwí tọ́ba ti lé ẹ̀ka báwọn wí lórí ẹ̀. Tùkàbùkù rẹ̀ wípé ìnígbàgbọ́ ìtẹ̀lé kan náà òun ló fi jẹ́ ẹ̀sán téèyàn lè yára tó ló jẹ́ ìbátan lágbájá. Téèyàn bá jẹ́ ìbátan tí ò bá nígbàgbọ́ pẹ̀lú tó ti ìbátan yẹn kò ní bàbá yẹn. Ààrẹ ẹ̀kọ́ kan tó fẹ́ kó àwọn ìyàwó rẹ̀ sí káwa náà lè kọ́ abímọ obìnrin, àníyàwó obìnrin, àníyàwó obìnrin lápèjúwe. ọlọ́run wá sànù wa ó ṣe wá lẹ́nu sí tẹ̀lé tọ́lọ́run àwọn ìyàwó wa ò gbọ́dọ̀ pé bá a bá ti jọba àlùjẹ́ àwọn náà ò jọba àlùjẹ́ rárá ọ̀ǹtì fún wa ní ṣe táwọn náà tẹ̀lé wa lórí ìgbàgbọ́ ọlọ́pàá wọ́n lẹ̀ ìyẹn ní ní àná jẹ́ múmi làmọ́tò bí aláàbò màkàtà wa tààlà àtàwọn ọmọ wa àtàwọn àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àti tí lóbìnrin yóò sùn mọ́ wa àtàwọn òbí wa tó wá ìpè láti ti fúnra wa ń tí o bá ti sí mú ìgbàgbọ́ tó papọ̀ bá ń nínú ìdájọ́ tó kèfèrí yóò ní tó mú rẹ̀ ní wà láàyè ìfún mọ́mìnú ní káàkiri mọ́mìnú yóò ní kékeré látàyè rẹ̀ káàkiri yóò mọ̀ pé tíyẹn ò bá ti fi ṣẹlẹ̀ láyé tó bá láti kí á mọ́ ọlọ́run kò ní sí àǹfààní kẹta lè fúnra wa ó tó dáa jù tí ó gbọ́ mọ́ abẹ́nu símẹ̀ ọba aláàbí tó tún lílẹ̀ fún wa táwọn tí wọ́n tí wọ́n jẹ́ kékeré lókè tán bẹ́ lábẹ́ àmẹ́bí ọlọ́gbọ́n bàbá ti lẹ́yìn nígbàgbọ́ jù lórí rẹ̀ àwọn gbígbàgbọ́ wọn gbà jù lórí rẹ̀ lọ àwọn wọlé àwọn àlẹ́bí ọ̀nà lẹ́yìn àwọn mọ̀lẹ́yìn àwọn àlẹ́bí ìlú bẹ̀. àwọn olùkọ́ queenman aláfọlábọ́tà àṣà wọ́n ní ìgbàgbọ́ mẹ́ta ní ìran ìgbàgbọ́ mẹ́ta onága ìmọ̀ láyé jíjú wa láyé ìgbàgbọ́ àwọn kan wà kò ní ilé kókò tẹ̀síkú tẹ̀síkú ìjọba ti táwọn kan wà lórí

kò yẹ kí ẹ máa mú sí àti kò dáa tó tí gbàgbọ́dọ̀ bá ti rẹ ẹni lẹ́sẹ̀ bá fẹ́ jì gbàgbọ́dọ̀ kí ẹ máa tó máa ṣe o. gbogbo ìgbà tí yẹn bá ti mú sí tí máa ń ya ọkọ ọlọ́run bẹ́ẹ̀ ni gbàgbọ́dọ̀ máa ṣe ẹni tí yẹn bá ti sàwọn ẹ̀ṣẹ̀ kan ẹni tí mú sí gbogbo ìran ẹ̀ṣẹ̀ ni ó lè bá ó lè pààyàn ó lè fi kiri àti sẹ́sì náà rẹ̀ ló torí kó ti mutí ó lè ṣẹbọ torí kó mutí àbí ó lè ṣẹbọ lọ́wọ́ ní kíní àti ìbúlẹ̀ lẹ́kì pé tí sẹ́kì pé sínú ìlú òní lẹ́lẹ́ kí bàbá bẹ̀ fún yàrá òdìbò ní kalẹ̀ torí kó mutí náà bí kò ní ní ọmọ làbá ìyá àwọn ìbàjẹ́ àìsí wà ìyá ẹ̀sẹ̀ náà kò ní ọdún mú ó ti wá bó ṣe wá rí ẹ àwọn kan wà tó pépé ìmáàmì wọn àwọn tó ga jù ní ìmáàmì fún àwọn ẹ̀dá ọlọ́run àwọn àtẹ́jọ́ ọlọ́run káwá gbọ́ pé àwọn obìnrin kan bẹ lábẹ́ wọn wọn wá pàmpà kó lọ bá lórí ọlá tó wà láti ìlú ó ní bábà bá wọ́ ọ́ mẹ́fàlá nílẹ̀ ní ilẹ̀ káfà o àpèjúwe àwọn kèfèrè tí ìtẹ́ lábẹ́ àwọn ìgbàgbọ́ òdodo ó wá ní. ilẹ̀ ní ilẹ̀ káfà ó mọ tí ìbá jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀dá mi ẹ̀bẹ̀ lè dì náà rẹ̀ àmọ́ torí kọ́lọ̀ ọba abẹ́dà báàlì kẹ̀lẹ́sì báàbù láàárọ̀ ah, àwọn èèyàn máa ń bá pé adìẹ lé àbá àbá àbá <laughs> níbi tí wọ́n máa ń bá bàrà kájọ yà bá ọba ìfọdé ní kéwù ni àbá kí wà lẹ́gbẹ́ gbọ́dọ̀ lọ àbí ẹ̀yà lẹ́nu ẹ̀ ẹ̀ fẹ́ tó gbẹ́gbọ́dọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ wò ni ó wá jẹ́ pé àkọ́kọ́ òṣìṣẹ́ lórí rẹ̀ àmẹ́lò àmẹ́lò lórí nínú ẹni tó ti fẹ́ lórí rẹ̀ tó kọ́kọ́ rí báyìí ìfọlọ́sọ̀rọ̀ fún àmẹ́lò lórí rẹ̀ ẹ̀kọ́ òṣèlè lórí rẹ̀ lẹ́yìn ìgbà táwọn àmẹ́bí kan ṣáájú kánẹ́bí owó tó dé torí ẹ̀rọ ní pé àkọ́kọ́ òṣìṣẹ́ òun ló kọ́kọ́ gbógun ti ìfẹ́ mọ́ dábàlọ́ kásúrà ti ní ìwà tó dé. إنا أرسلنا نوحا إلى قومه إنا lọ́sọ̀ la jẹ̀mú. ọba lọ́sọ̀ wa ara wàkàlà ni wọ́n mú àyè onípa láti ìgbà bí i káwá gbọ́ wípé ànábì Nuhu alayhi òun wá lo nine hundred and fifty ẹ̀wọ̀n mélòó twenty mélòó láwọn nine hundred and ló fi pé àwọn ìjọ rẹ̀ nine hundred and káwá gbọ́ bẹ́ẹ̀ ni kó lo nine ìbéèrè tí wọ́n fi láàmì ni pé ọmọ ọdún mélòó bẹ́ẹ̀ ló dẹ́ mélòó láyé yáàni kò dẹ̀ sínú àwọn ànábì ọlọ́run that means after forty forty percent of the sixty that is one thousand kilo nine ninety tó kọ́kọ́ lò torí pé forty years ló fi kí ni ló bẹ̀rẹ̀ òyà ọdún mélòó ló lò ọba aláàbò fún akáàbà ọmọ òtùbà nine fifty ní two pound tó dé tó jẹ́ náírà for nine ninety àbí ọdún mélòó ló lò lẹ́yìn two pound lẹ́yìn àdẹ́kùn mi dé.

àtìyàwó lúùtù àlẹ́yìn ìmọ̀sálà ànábì ọlọ́run wọn máa mọ́tẹ́wájú ànábì ọlọ́run yẹn tó àwọn tó ń tẹ lábẹ́ wọn wọ́n tẹ̀lé sí wọn. àwọn olùkọ́ni kí ló fà á tọ́ba aláàbí lo ìmúra à tí òjò sáwùjà wọ́n nítorí pé wò tẹ̀ wọn. ìgbà kan náà ìlànà بين الزوج والزوجة لا يسند الزوج إلى زوجته إلا بكلمة امرأة هو قال بابا يا وانا دي لك من صوت الأذان كلوك وأزواجي كلوك وصبي وامرأة torí pé àyàwó àtẹ́bí àwọn ṣe kí ni wọ́n tẹ̀ láàrín ní wọn àmọ́ àyàwó tàbí ẹgbẹ́ àpọ̀ ìwọ̀n àtẹ̀wọ̀n ẹ̀rẹ̀fẹ̀ bá kù bí ìbẹ̀rẹ̀ pé ó bẹ̀rẹ̀ rẹ̀ tí kan gbọ́dọ̀ rẹ̀ ní o kì í ṣe kí ni kì í ṣe ìyàwó rẹ̀. ó ní ìmúra àtàlùmí obìnrin kan bẹ́ẹ̀ lè pè tí ò yẹ kó tó tó bá kó o kọ́ni kí ló yẹ kó ṣe é kó tẹ̀ lọ́kọ̀ ẹ̀. àtọ́bìnrin kan ti gbábẹ́ lúdù kàn gbábẹ́ rẹ̀ ní ìlú ẹni tí bá ti lè jẹ́ ìyàwó wa dánìkì àwọ̀ kì obìnrin sábà fẹ́ tí ò bá ti ní gbà kákọ̀ sínú relationship wa lábẹ́sẹ̀ àmà ẹ̀mẹ́jà fẹ́ kìí fẹ́yàwó ìyá ọmọ lásán ni torí pé relationship ṣe marita ápùlù nìyà tá a bá so yìí dáadáa ṣẹ́rẹ́ agbọ́dọ̀ rí pé yìí tá a so yìí tá a bá tún dálì kí a bọ̀ ọlọ́run àmọ́ jíjí àmọ́ kọ̀ǹtínú rẹ̀ tí ìgbéyàwó bá ti kọ̀ǹtínú lábẹ́sẹ̀ àmà wàhálà ti tẹ́lẹ̀ àfikà sọ̀rọ̀ torí ẹ̀ láti gbọ́dọ̀ ní àwọn ìyàwó wa ní ẹ̀rọ pé ẹja ti jọ sí lọ káàbí lè kọ̀ntínú ìgbéyàwó ìrírò lálẹ́ ìyá. ìbéèrè tó máa wá sórí ọpọlọ wa ti bá tẹ́tẹ́ gbé wá sí i ó ní pé bá a bá ró bẹ̀rẹ̀ tó jẹ́ ni ọlọ́run tó tẹ̀lé tọ́lọ́ tọ́kọ̀ rẹ̀ jákè ìdòwú ta òfẹ́ láti kí a mọ̀ lọ. wọ́n á fà wá ní àwa tá a bá ti lọ táwa wà lè jẹ́ náà ọlọ́pàá torí pé gẹ́gẹ́ bí òsì ní jogún rẹ̀ láyé bẹ́ẹ̀ ni ọkùnrin òsì jogún rẹ̀ lálẹ́ kí á mọ̀ lọ. ó wà ní mo wá àtàkùn ní wọ́n kọ́ àtàkùn ó wà ní káàdà káà. kìí ṣe pé wọ́n ń gbé nìkan lọ́tọ̀ lábẹ́ òun gbé abẹ́rẹ́bí ọlọ́run wọ́n ń gbé ìyẹn ni tó ń fún wọn jẹ tó ń fún wọn mu. a jẹ́ pé obìnrin ní bẹ lábẹ́ òrùlé wa àwa là á fẹ́ obìnrin obìnrin kọ́ ní ó wa. torí pé káńtà àbùdẹ́ yìí wọ́n ń bẹ lábẹ́ àbùdẹ́ yìí wà á rí sípẹ̀tù mi sípẹ̀tù ni mo bá lára lè rọ́jú mi ọ̀rí nínú òrùn kí ó wá tata táàtà wa táà méjèèjì wá jẹ́ ọlọ́run ẹni ọlọ́run ni ọlọ́run ni wọ́n. wà á kọ́ ẹ̀ ẹ̀ na wọ́n kọ́ ẹ̀ ẹ̀ sáà wọ́n jàmbá àwọn méjèèjì irú na wọlé ìyẹn ni pé máa náà

bẹ́ẹ̀ bá jáde lásùpá tí ò bá díyàwó rẹ̀ dáadáa kó kìíní lọ bẹ́ẹ̀ bá ti jáde láwùjọ lọ sùpá náà pàtàkì jùlọ agbọ́dọ̀ sọ́ra bá a bá tíráwù tẹ́ bá sọ́ra wẹ̀ pé ẹ̀jẹ̀ ọ̀nà ìkírun ẹ̀sẹ̀ kìíní rẹ̀ ẹ̀sẹ̀ káwọn tó bá fẹ́ mọ̀ péyàwó dáadáa ló fẹ́ tó bá ti dé lásùpá àdúgbò lọ ìwọ wá pèsè ẹ̀ló làgbọ́n àwọn àbọ̀ kí lẹ́yìn tí sọ́mọ̀ ẹ̀ ti di ibẹ̀ lọ́ọ̀dì pọ̀ níyàwó rẹ̀ obìnrin tí o bá ti di báyàn dúró lórí ẹ̀sìn yẹn tàbí tí o lè rẹ̀ ẹ́ lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ lànàbí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ òṣùpá ó lè tó dáa ju inú obìnrin káyọ̀ gbàtà káyọ̀ àìsàn àti obìnrin tó dáa ní àkọ́ obìnrin tó máa ń wò báyìí tí ló máa ń pè àmọ́ta àtúkà tó bá pa wọ́n yìí dìtà àyàrá tó ọ̀bá wá sí ilé happy god yóò sọ àwọn tó kó kalẹ̀ àti kọ̀kọ̀ rẹ̀ tó fẹ́ pẹ̀lú mi. sáàtà àbílẹ̀ ní ìlú ìbàdàn bàbá àgbàtà àwùjọ àwọn méjèèjì jàǹbá ọkọ wọn ẹ dápẹ́ sọ fún mi ẹjá béèrè pé ọdún mélòó làbẹ́bí ìlú tó fẹ́yàwó rẹ̀ àárín rẹ̀ ẹjá ló fẹ́ sí ti yẹ ó wá pèsè ní wọ́n ti lẹ́sà nine hundred years tó ta kóbè yìí wọ́n tẹ̀lé tó sì mọ̀ pé kò dáwọ́ dúró ó wá di ẹni tí ò mọ kápẹ́ńtà kan ó fi ń kan ọkọ̀ aburú ti ń dájú tóbìnrin ò bá dá tọ́lọ̀ bá wa ọkùnrin tóbìnrin ò bá dá wàhálà wa wọn àmọ́ tóbìnrin ò bá dá ó lé torí pèsè wa rí sí wa àwọn náà wà lórí sí fáyẹn láti lè máa gbà tẹ látọ̀dọ̀ tani láti lè fi sùkúù tẹ̀ fáwọn ọmọ bọ́pọ̀ yóò bá ti rìn sí ìwà àtẹ látọ̀dọ̀ ọkọ̀ kò ní dìsúkú tẹ̀lé jù ìfẹ́ inú yóò mọ̀ sí gbọ́n mẹ́rin tó bá wù yẹn kí o tó bá wù yẹn wẹ́lú kí ni ẹ̀mọ́ kí bàbá yín tó bá wù yín ó ti bá tiẹ̀ lọ ẹ̀yin náà ṣe tó bá wù ọ̀yà wàhálà dàbí òde wàhálà wa. àdébí inú wa sàlám ó fi wọ́n lo nine hundred and fifty àwọn rẹ̀ lálejò bá ti wá dé bá nàbí ìmúlòkù àlẹ́sàlámù òun ni ó wà lọ sọ wọn pé ó mà ti dé tó tó ti jáde lọ. lọ́ba aláàfin sọ pé wọ́n wá bí fún àdẹ́gbò ìlú ṣe yẹ̀yẹ́ ó sì máa wà pẹ̀lú wọn. lọ́ba adára mi ní ìtẹ́sàrù mi ná. báyìí ti ná àrùn mi ká máa tẹ̀sán. bẹ́ẹ̀ bí wọ́n wá ṣe yẹ̀yẹ́ yìí àwa ló ń padà tún ṣe yẹ̀yẹ́ tẹ́lifíní tó túmọ̀ yìí pé gbogbo wa ànábì ló wù padà ní pé ìní ìdá àwòtò kọ́wò nínú. ọ̀rẹ́ ìní ìdá àwòtò kọ́wò nínú lẹ́yìn láwùjọ wọn máa. bẹ́ẹ̀ni àtọ̀sán àtòun níbi jáde o ó wà lùpà lábìyẹ dídùn ju áì gbogbo bí ṣe ń sọ bẹ́ẹ̀ làwọn ẹ̀ sáà fún ọmọ tuntun dé ó wá ní kó nígbà dáadáa ó tó ń lé tẹ̀sí sí ọ̀la. dáàbò àwọn ìyàwó ti àdáàbò wá sáfìṣàwò sí àmà wọn. bí Gbogbo bá nẹ́bí lúwù ṣe ń ka ọkọ̀, ẹmú bá máa ń nínú sọ èlè yá ní pé bí ṣe ń kọ ọkọ̀, àwọn èèyàn ti rán da yosiri sínú ọkọ̀, yóò sì lọ́mọ gbó, yóò sì gbó, olókọ́ kò ẹ̀yẹ pé ara yóò kọ̀ tó ti lọ́kọ́ ìyàwó rẹ̀ Ànẹ́bí jẹ ìyàwó àwọn ni wọ́n bẹ̀rẹ̀ gay àti homosexual ọkùnrin tí pékeré àtàwọn bàtẹ ní pé tókùnjù ìpínlẹ̀ yàlùkù àlè ẹjáde nínú àbínà kú nínú ìlú wa ìnáfún ọwọ́ yàtàtọ̀ àrùn torí àríkẹ́ ẹgbẹ́ mọ̀ sí mímọ́ lóhùn wàkọ́là lóhùn lẹ́kọ́ mi lùtù sọ wípé àdákùúdà wà ìṣàkà Balansun. mùsùlùmí ó ní kílíọ̀dé tẹ́ ẹ̀fẹ́ máa súnmọ́ ọkùnrin bàbá ti wá ráwọ̀ olùgbàgbọ́ olùgbà wọlé lóòtù wọlé báyìí ìyàwó rẹ̀ yóò lọ sí àwọn yóò lè tó bá ti lálejò tó bá ti lálejò tẹ́ bá ti rí èyí nínú ilé wa àwọn kí ni àwọn ọkùnrin ti dé nù. tó wọ́n wá bá débẹ̀ títí tó fi jọ́ta àwọn màlẹ́kà dé. àwọn àtẹ́bí ọlọ́run tí wọ́n pa ìlú rẹ̀ sí wọn wọn ò mọ̀ fáwọn àtẹ́bí ọlọ́run rẹ̀ títí bá àtẹ́bí ìlú sọ pé ẹ mọ́ yẹ̀yẹ́ mi látọ̀gbọ̀ fi ìbọn ìdí ìnà àwòlá ìbànà sí ìkútùfà ìlú èèyàn wa wọ́n wá àwọn èèyàn tó wá fẹ́ bá wọn ti bàjẹ́ ẹgbà wọn tí ò bá jẹ́ wípé òpin ayé dé wọn tí wọ́n ti torí ẹ̀bàjọ́ lùtù rẹ̀ òun làwọn ará yúróòpù wa ra wọn lé ṣe òun náà ra wọlé ní nàìjíríà wa iná wọn ṣe o tọkùnrin ti ní ẹ̀dá obìnrin ò tí ì obìnrin kò ì rọ́kọ ọkùnrin nínú ò tí kó wá jẹ́ pé ọkùnrin ló ti ní kẹ́kọ̀ọ́ àtà àlàfà òkú lè pẹ̀lú ó sàkó ọpọlọ tó lálàáfíà torí pọ́lọ̀ ń dábàrà obìnrin ń tó lè jí ọ̀jọ́ ọkùnrin ló dábàrà obìnrin ìrìn rẹ̀ lásán ìrìn rẹ̀ lásán irun orí rẹ̀ lásán ó dá irun wo ní pẹ̀lú orí ọkùnrin tí ó jẹ́ ọ̀jìnà rẹ̀ ìyẹn tó sàkàkà tán tó rìn inú ẹ̀ tó bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ọgbẹ́ni kí ló dé báyìí tó gbọ́nà àrẹ́tẹ̀ wà lè gbogbo ìyẹn lè sọ fún mi ẹ̀rì tí báyìí obìnrin bá lè gbogbo gan-an ara ah, rẹ̀ ti wá lè báyìí tẹ́ ẹ bá gba ọkùnrin lọ́wọ́ tẹ́ ẹ bá gba ọkùnrin tẹ́ ẹ bá di jú báyìí tẹ́ ẹ bá di jú báyìí tẹ́ ẹ bá rẹ̀ lọ báyìí tó bá di tẹ́ ẹ bá obìnrin lọ́wọ́ ẹ bá fi á ọwọ́ obìnrin lọ́wọ́ gbà torúpàtó ẹlẹ́ẹ̀kejì ìtẹ̀síwájú ìjọmọ̀nìyàn yóò bàjẹ́ ọmọnìyàn ó rùn à ń bí sí láti ń pọ̀ sí tá a bá ti dú sí mọ́ àwọn ẹ̀rọ kú lọ ní. Dàwùgbé èyí ṣe. Dàwùgbé ẹ̀wọ́ ti ṣọ́ọ̀tì. Ẹ lọ sí Nọ́ọ̀tì nígbà tí gbogbo ọlọ́pàá bẹ̀rẹ̀ fi ń wo àwọn ọkùnrin wọn táwọn òkìní táwọn ọkùnrin. Ó kópọ̀ rẹpẹtẹ. Àwọn obìnrin wọn láti jáde fẹ́ wá o àsìkò yìí kọjá àwọn oníyàwó kan o. Kò sẹ́ni tó fẹ́ wọn Kò sí ẹni tó fẹ́ wọn ní Imo state náà lady the same thing àwọn obìnrin láyọ̀ kìdáde ní Imo ẹ wá o ọ̀rọ̀ pẹ́pà wọn lẹ́lẹ̀ ọlọ́rọ̀ tó wá lẹ́yìn o kálukó méjì mẹ́ta mẹ́rin kó wá jẹ́ wípé àwọn àmọ́ fẹ́ ọkùnrin ní òun fẹ́ ọkùnrin ìjọ lùtù lọ làbẹ́bí sọ́dọ̀ bá àtúntò sọ́lá sọ pé màá fàdà bí àfààní ló kọ́ òun lè lù tí ń wúwa tíjọ lúùtù ṣe ẹgbẹ́ tó dáa tẹ́lẹ̀ ó ní kọ́pùtù lè fa ìlà wà lùmùrùmùlà àtàwọn méjèèjì yẹn ìjọ pa èyí tí máa ń sún mọ́ra lọ ẹ má bọ̀ pé ẹ̀rín eléyìí nígbà tó nàìjíríà rárá ẹ fẹ́ni tó fara ẹ lẹ́ẹ̀lẹ́ ẹ pa àwọn méjèèjì olú amẹ́ríkà wọ́n dẹ̀ kọ́ fún bagéèjì rẹ̀ pé kódà ìlú tí ò bá gbà láàyè àwọn òbí sọ̀pọ̀ tẹ̀ fẹ́rẹ́ bá tẹ̀ wáyé àwọn ìyá wa tó wà ní olóko àti mo ti tẹ̀lé torí pé òun mọ́tò là owó wà lóòótọ́ iná ti wà lẹ́gbẹ̀rẹ̀ báyìí ìyàwó àmẹ́jì lòlù òun ní wàá dáná fáwọn ẹ̀ pé àwọn àlejò jíde lọ́ba aláàbíyò fún abẹ́rẹ́ mi wà fárá ẹ̀dá òun wọ́n jàgbá àwọn méjèèjì ìyá àná yẹn àwọn olùmọ́ni ẹ̀ gbọ́dọ̀ sọ pé wọ́n ṣe dènà torí pé kò tọ́ sí ìyàwó àlẹ́bí ọ̀nà ọ̀gbọ́dọ̀ kí kò ṣe dènà kàmá kọ́lá ìlú làbá tó dáná wà ní gbogbo wọn ni wọ́n sọ pé àní ìtùpà fáánàtà wọ́n jàǹbá wọn wọn ò jàǹbá wọn níbi ọmọlúwàbí wọ́n jàǹbá wọn níbi kí ẹ̀sìn. ọba láàrin wàlẹ́kùn ìyá alẹ́kùn máa ń rí nàìjíríà ìṣẹ̀lẹ̀ kò wá sọ pé ìbá dá ayọ́ mọ̀lẹ́kìyà tó bá dùn àlùkìyà mọ̀ wàlẹ́kùn yúgìnìyà a nítorí tí wọ́n bẹ lábẹ́ ọkọ wọn ọkọ wọn ò pọ̀ wọ́n lẹ̀lẹ́ ọkọ wọn wà á ti wọn lálùmọ̀ ní tọkọ ó sì pẹ́ wọn kò ní rọ̀ kódà wàkílà. Allah subhanahu wa ta'ala ní sáà fún wọn ní pé ìdí ìwòlá náírà ìdí ìwòlá àbíyàwó lóòrùn àbíyàwó lóòrùn ẹ máa lọ ọdún gan má àdá ìlé ìtọ́lọ́ ọdún wọ̀bẹ̀. sùtáà fún ní pé téèyàn bá bímọ tó bá níyàwó tó bá lẹ́gbàá tó bá lágbóró kábíyèsí sọ wa fẹ́ra ah, ọmọ ìyá mi àmọ́ gbàgbé ilé o ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàdúrà ẹ máa bá mi ṣàdúrà fún ẹ̀yin náà máa ṣe kálukú bíjọ máa ṣẹ̀sìn owó tá a lè yára wa nù. ẹ má jà dákẹ́ o gómìnà má ti lóòrè báyà ṣẹ̀sìn ẹjọ́ máa lọ lọ́rẹ̀ o ẹjọ́ kejì ni kátìkì káyé ẹjú rẹ̀ torí wàhálà wọlé màá tí ó padà fún yọ torí àsìkò ní àbáyé wàhálà tó padà múyọ kí ni ọmọ àmẹ́bì ní kí ló sọ fún sọ́tẹ́kùn omi lé bàbá rẹ̀ pé wàkọ́lá ní Ànábì ló ń pọ̀ mọ́ rẹ̀, ó tún pè mọ́ra rẹ̀, yáàbù náà yà ìrọ́mọ̀ ní, ìrìkàbà dákùn wá gbọ́kọ̀ pẹ̀lú wa. Má bẹ pẹ̀lú àwọn èdè àmọ́ ìyá rẹ̀ ti kó bá. Òun ló máa ń léwu tí ìyá ò bá ti gbọ́rọ̀ ọmọ ò ní gbọ́. Tí ìyá ò bá ti gbọ́rọ̀ sọ́dọ̀ lẹ́gbẹ̀rẹ́ lọ́sẹ̀rẹ́ yóò lé ní àtọ́nà bàbá mi. Tó ń ta akọ́mọ̀ yẹn fún bàbá rẹ̀ létí wa pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe ọlọ́mọdé wàhálà ó gbé. Obìnrin ṣe bá àti gbà wàhálà ọkùnrin sínú omi yóò dá sómi láì pé kí ni ilé kan bẹ lọ́mọ àtòsí ibi káwọn oníjúwe rẹ̀ fún wa tó ti yé bàbá ló kọ́ mọ́sálásí yẹn àtọkọ amọ́tò mọ́mọ́tò kọ́ bẹ́ẹ̀ torí pé kò sí sóbèrè òde sọ́kọ́ àmọ́ wa bẹ́ẹ̀ ilẹ̀ yẹn wo ni mo ra o bàbá yẹn kà sí kí ní tẹ̀lé o ẹ má jẹ́ sẹ́yìn wọ́n ti wo sòsò ní mọ́sálásí wọ́n ti wo wọ́n ti kọ́kọ́ mẹ́rin nígbà táyé wá pọ̀ tí pressure pọ̀ pressure ni o ti pressure pọ̀ àwọn lọ yọ kan bíi ti ilé ọ̀dẹ lẹ́mọ̀ ilé ọ̀dẹ mọ́sáàsì omi bíi community àwọn akọ̀dé ilé ọ̀dẹ ọ̀yà kílẹ̀ mọ̀tọ́ nǹkan fún mọ́sáàsì yẹn wọ́n ti pè mí ní jọ́ta wọ́n ti fẹ́ ṣe méjì mọ́ọ̀dù pé àwọn fẹ́ ṣe làgbé ká pé kó gbà wọn mọ́sáàsì ti community ọ̀dẹ kó gbà wọn bẹ́ẹ̀ wọ́n akọ̀dé ilé ọ̀dẹ ọ̀yà àwọn olè àyà àyà mi ọmọ àtọ́jú ló wù kó wọ́n sọ fún bàbá rẹ̀ pé bàbá rí láyà lábẹ́rẹ́ ìyá inú mi ìrìnà ìgbà. ó ní kọ́lá kò sọ pé rẹ̀ bàbá mi bàbá rẹ̀ pẹ̀lú ọmọ mi fẹ́ràn tó yàgò tó kọ́ lọ sí bàbá mi kò tó bẹ́ẹ̀. ó ní bàbá rí ìkàlẹ̀ jábẹ́lì èmi ń lọ òun lórí òkè ń bẹ́ẹ̀ yóò là mí bí omi tẹ́ ẹ̀rí ẹ̀ mọ́ tẹ́ ẹ̀

bàbá rẹ wá sọ fún ọjọ́ yẹn pẹ̀lú ọ̀kan ìgbàgbọ́ ó ní kí ni. lọ́nì la á sí màlìyà o kò sí ọ̀la kankan èmi náà ti gbàgbọ́ sọ fún wa lẹ́nu wọ́n sọ èyí kò sí ọ̀la kankan lọ́dọ̀ èèyàn kankan àbẹ̀ tọ́lọ̀ bá dé lórí òdòdó. mò ń fi ìgbàgbọ́ sọ fún wa tí o bá sásìkò sẹ́kẹ̀kẹ́ ìwọ owó tó bá ti ti pa wá ntọ́lọ̀ náà ló mú ọ̀gbẹ́ mi o àmọ́ yóò padà sábà lórí ẹ̀. èèyàn lé sí bí aráàmù lówó kọ́nà àwọn alìmọ́lù la aráàmù láyé owó aráàmù ní pẹ́ láyé tẹ́ ẹ bá rò kó má bìkiri yóò bá náà lọ wọ́n lówó dẹ́kun ní owó wọ̀ ẹ̀ka ìgbà wọn lọ́mọ ẹ̀sìn lọ́kàn mọ́tò fún díẹ̀ díẹ̀ ló ti ẹni kò ti rà lẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ kí n sọ̀rọ̀ lẹ̀ ló wọ́pọ̀ kan òun kan ó ti parí lé ibi tí mi yọ kí ní bá ti yà bùrọ̀. ọlọ́run náà ní wàhálà yà kàn ó pé abùkátà láti fi sùn látara ẹ̀kọ́ táǹkọ́ lára àwọn ànábì ọlọ́run sọ́mọ àwọn tóbi ànábì ní láàlá àtúmọ̀lẹ́ ọmọ ẹ̀ ńlá máa ń rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ kò sí ọ̀la lọ́dà rẹ̀ bọ́lọ̀ bá mi tó gbọ́rọ̀ wọn ṣe nínú ọba aláàbí tó bá dá lè kí á bọ̀ ọ lọ bómi ti gbé ọmọ yẹn lọ lómi ò gbé yàrá náà lọ kó wá bàbà parí sórí ẹ̀ kó ní sọ́ra bá wọ́ ọmọ ẹ̀fẹ́ rẹ̀. kábíyè pẹ̀lú pé ìmọ̀ jẹ́ nígbà mi tọ́lọ̀ ń bá fẹ́ sàánú yẹn tó bá fẹ́ sàánú yẹn ni o kò bá kó ló wọ́ọ̀kì o. maroochydore na fún olè lè bèrè lọ́rẹ̀ alábàgbé kọ́ ọ̀rùn kò lè kó bẹ́ẹ̀ ó lè kó bẹ́ẹ̀ bá fún yàn dúró oníkèbèrè yẹn má kó nira báyà. tóbi ká ló kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ̀ pé èmi sojú ṣe láti ọmọ gbé wọn. kódà ìmọ̀ Bálára kò ní ká Islam, ó sàmú ti tèmi lé màtí máa ń lè mọ̀ níyà Ó gba Islam ọ̀dọ́ ọ̀dọ́ Asúlá Amẹ́ríkà ẹ̀wọ́ fi. Lẹ́gbàlá ara Amẹ́ríkà ìbalẹ̀ bí àwọn èkó ni ara wọn ìbalẹ̀ tó ti gbàgbọ́ tó gba Islam gba tó wà ti lé káyẹ́nìtì nínú hadith báyìí ó fẹ́ practice rẹ̀. Ó wá ka hadith wípé tí ànábì sọ́lọ̀ lọ́wọ́ àrọ̀ sọ́lá tábà pè wọn alákọ̀ọ́kọ́ ó máa ń rọ̀gbọ̀ fún báyìí títí tí wọ́n fi pé èrò ẹlẹ́ẹ̀kejì wà wọ mẹsì kó lè gba ìsìlámù wà wọ mẹsì kó fúnra ẹ ló sọ my journey to Islam my journey to Islam ó wá ó wá wọ mọ́sálásí ní fájì ìgbà tó gba ìsìlámù ta bó ti kàlá yìí ó ní òun fẹ́ practice rẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn practice ọ̀nà kó fẹ́ practice rẹ̀ ni má ti pè ní sábà yìí tó jẹ mẹ́ta alákàbẹ̀ ní ìwádìí báyìí ó bá rọ̀gbọ̀ kú báyìí. Ìyẹn wọn ní brother wake up you need to sleep this is not time for you to sleep. Wọ́n ní no leave me leave me alone leave me àwọn àròkè ìgbàgbọ́ ló gba ìsìlámù tèmi àti táwọn èèyàn kà wò pé ẹ̀rọ súnà wọlé súnà wọlé sábà tí ń gba ìsìlámù báyìí ni wọ́n máa kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ kí pé pé wọ́n kà gbó kọ lórí rárá wọ́n máa kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. what is my duty what is left for me to do dé wùnà mo rí ọ̀rẹ́ ọmọ amẹ́ríkà tó wá kẹ́kọ̀ọ́ ní Egypt òwò yunifásitì mo wá pàdé rẹ̀ mo wá ilé tí ń gbé mo wá ti gbé Why is it possible for you to live in this type of house? Only my brother, that is where I'm living. Only why? Ṣé ẹ mọ́tò padà sọ fún mi? Mo ní bẹ́ẹ̀ mo rí nínú lẹ́yìn ọmọ sí bẹ́ẹ̀ bí òdìdú àwọn gárí bẹ́ẹ̀ àwọn gárí bẹ́ẹ̀ àhà. Nígbà tó sọ, ó ní tó ń bára bẹ́ẹ̀dì fún àyàwó òun tó ń bú bọ̀ láti Amẹ́ríkà, ó ní òun ti tà á jù. Ẹ wo àwa tá a bá ti rí tọ́lọ́kọ̀ ọ̀bá ìgbẹ́ẹ̀dì kan tó ga tó báyìí láti rẹ̀ lálọ́ lálọ́ra a ti gbàgbé bẹ́ẹ̀dì yẹn kọ́lá nílùú kí ni ó ràn wá lọ́wọ́ láti lè tẹ́lẹ̀ láti lè ṣe kọ́ lọ́wọ́ ọba aláwa fẹ́ fún wa lágbèjúwe àwọn tí wọ́n dúró gbogbo pàtẹ́ yẹn bá ti wá fọ lálẹ́ ìtòrí kan náà ọlọ́wọ́ afọlá tó tó bẹ́ẹ̀ yóò ti o ti pàrọ̀ fún yẹn ẹ lọ kọ́ kalẹ̀ gbogbo pa tẹ́yẹ̀ bá fi kankan bẹ́ẹ̀ gíláàsì yìí ah, wọ́n ní haram ni wàláyé ọlọ́wọ́ fún yẹn lójú rí mẹ́ tí ó dùn láti yẹn lọ mọ̀ntàràkà haramen mọ̀ntàràkà haramen ẹni bá fi èèwọ̀ kankanlẹ̀ àwọ̀dọ̀ wúwọ́ Ọ bụ ẹ̀rọ mẹ́tàlẹ̀ ọlọ́wọ́ fi ní ìbọn orí ó dìgbì ní olùpá àbíwọ̀ ọlọ́ọ̀lẹ̀ wọn ni ìmúra kò sẹ́ni tó ya kò kí lórí ilẹ̀ tó tó ta ní tó tó fara kò sí. fara wo àwọn ẹni tẹ́lẹ̀ máa sẹ́ni lé bí lánà tó bá àlà fẹ̀rẹ̀ àwọ̀ tọrọ bá dàda ná ó lànà rẹ̀ ẹ̀ tó tó ti ní. ó ní anáàrú ògùn náà àléyà gbogbo wa wa àṣìyá ويوم القيامة أدخلوا آل فرعون أشد العذاب ó ní fọ́lọ̀ ń sí àná lọ́wọ́ báyìí àdúnáàrù tó wọ́n bú náà lè ha wọ́n kojú fọ́lọ̀ sínú láàárọ̀ àti nírọ̀lẹ́ wọ̀yá ò mẹ́lẹ̀ kìí àmà tó bá tó wá ti yá ti sálẹ̀ kìí àmà á bí ìlú àrẹ̀ kan máa tún ní àwọn ará fara lé fọ́lọ̀ ẹtú kó wọn ìyàtọ̀ lé torí pé ó jẹ́ yẹn kan ó ṣe mọ́tò mọ́tò lórí ilẹ̀ tẹ́lẹ̀ ló ti fi wúrẹ̀ wàkọ́ọ́lá ara wọn bú àlà ó pèrè lọ́lọ́run ọ̀yà ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kẹ́ wọ́n ló fún mi yìí kò sí. káwa sọ pé àwọn ìwà jẹ́ ọwọ́ adé olùkọ́ òwúrọ̀ ọwọ́ ní ìmúra àtà fèrè àwọ̀ ẹ má dàgbà ní kọ́rídà ní sọ̀pọ̀ alẹ́ kan kí ló lọ́kọ̀ tó fèrè sáwọ́dà tó fèrè àwọ̀ torí pé kìlá fásitì di ẹ̀sìn kékeré kò di ìyàwó. ó kàn jó bẹ̀rẹ̀ sí gbábẹ́rẹ̀ láyé tó bá dá lè fi àwọn ọlọ́run kò ní jẹ́ ìyàwó rẹ̀ wọ́n mọ́ إذ قالت Lẹ́yìn ìjàpọ̀ sínú súra yìí nìkan lọ bá dẹ́ta ti sọ̀rọ̀ rẹ̀ wípé ìbẹ́lọ́n tó bẹ́lọ́n. Àmọ́ láyé nù, ó sọ ipa rẹ̀ gbogbo, sọ̀pọ̀tì tó kúta ní tó kúkú ta, níjọba tí ó kú sábà lè sọ̀pọ̀tì àti ìgbòmọ̀ àti ìgbàlá. Níjọba tí wọ́n gbé àlejò síyàwó rẹ̀ rí ni kí ló rí kó ní láàbẹ̀ tù ú àbá ayélujára bá ara àwọn náà ìlà òwò àdáyà mẹ́jà pa wà ó láyé ṣòro dákùn mẹ́jà pa ẹgbẹ́ tó kọ́kọ́ ṣe dákùn mẹ́jà pa àbá ayélujára yóò wúlò fún wa àbọ̀ yóò wúlò fún àwọn náà ìlà òwò àdáyà àbí alẹ́ àdọ́ọ̀kì rẹ̀ gẹ́gẹ́ bí kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wà ó láyé ìṣòro owó oṣù lọ́gbẹ́ni tó pọ̀ láwọn ẹ̀jẹ̀ rẹ̀ ó wá lọ́ọ̀ sí musa alẹ́ ìsàlá gbàràtà náà ti musa bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ báyìí ó wà lọ́ọ̀ ẹ̀rọ wọn bà pọ̀ nínú àtẹ́gbà tí wọ́n fi gbàgbọ́ wọn pamọ́ òun náà jẹ́ kan òun ní sẹ́gbà wọ ọ́sọ́tù eh, àbọ̀ ojú ló ń gbé ọ̀sùn mẹ́ta àlùfẹ́ra àwọn ọmọ ẹ̀yẹ yìí. inú àwọn tí wọ́n pọ̀ inú àwọn tí wọ́n pọ̀ kámálì yẹn pọ̀ àti wọn lẹ́sẹ̀ bí àbí tó fẹ́lẹ́ pọ̀ O wa kámálì yẹn pọ̀ ó pamara pamara pamara ìgbà tí orí ó kà pọ̀ sí ni ọkùnrin kan ó pọ̀ ó pọ̀ ó ní àtẹ́kùtù bára o ẹ̀ ti wá pa àtẹ́kùtù náà يقول ربي الله وقد جاءكم بالبينات فإن يكن صادقا فإن يكن صادقا فعليه كذب وإن يكن صادقا يصيبكم بعد ذلك tó bá jókòó rọ ni ó nìkan ní rárá yóò máa bá àmọ́ tó bá jọ́lọ̀ dòdó àdánwò tó ní ó kàn bá wò sọ yóò ti pẹ̀lú ọkùnrin yóò ti rẹ̀ pa báwo ìyàwó wàrà òbí jẹ́ ó fi pa òun náà ti gbàgbọ́ yẹn pamọ́ títí títí títí fàmọ́ ámẹ́nà lè mú sá ìlà ọ̀lì àlá ìlà ọ̀lì ìlànà àwọn ìlú àwọn àwọn tó ń gbà fún ọmọ tó ò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ torí ìbẹ̀rù mójó ìgbàmọ́ fọ́rọ̀ kò jẹ́ wọlé gbà fàmọ́ ámẹ́nà máa wù ámẹ́nà máa wù àwọn tó gbà fún kéré gan ìyàwó rẹ̀ wọ́n náà wà náà tó gbà wọ́n ní dọ́tí ó gbà fún Musa àwọn ẹ̀mẹ̀ wa lọ sọ fún Fáráò yìí pé ìyàwó inú ẹ̀ ti gbà ó ní kò jẹ́ gbà ẹ lọ tún ẹ lọ tún bèrè lọ́wọ́ rẹ̀ kò jẹ́ gbà wọ́n wà lọ bí wọ́n ló gbà àmì ó lè ó gbà òbí àwọn oníṣẹ́ àbòmọ́ ti ń pè ìgbà yẹn ló ní kí wọ́n mú jáde ó wá ní kí wọ́n lọ wá òkè tó tóbi kángbé lábẹ́ nìkan yẹn lù ó wá ní kótó pé wọ́n yẹn lù ẹ mú dórí òkè yẹn ẹ wá sọ fún pípó padà tí ò bá padà ẹ tẹ́kí ni ibẹ̀ ló ti obìnrin yẹn ti bẹ̀ lọ nínú àwọn tó gbà ní kọ̀rọ̀ tábàdà poison nínú wọn ni blọọkì obìnrin náà bá ti tẹ̀lé tó ti fara àwọ̀ onídìrí ọmọ obìnrin faraàwọ̀ onídìrí nígbà tó obìnrin tó máa ti sóti yé ọlọ́run náà ìjọba ti rí náà tù tọba adẹ́dà bẹ́ẹ̀ fọ́dọ̀ ó kọ́ ọmọ fọ́láwò ìdírí lọ́wọ́ ni ní ìlarun bá bọ́ọ̀lẹ̀ ìlarun wálé rí ìwà bọ́ọ̀lẹ̀ ó fẹ́ mú ìlarun wálé rí ọmọ gbọ́ pé àtàní ó ní mo pé bàbá mi

ajé tí wọ́n ń bọ̀ níjẹ̀ òsàkátà ń bọ̀ níjẹ̀ kò náà gbè láyé ó wá wálẹ̀ yorùbá àwọn àgbà kárí ọlọ́run yẹn ta o ọlọ́run kò ní wá o ọlọ́run ti bárìkà sí o tí ìjọba tó bẹ̀rẹ̀ lọ́dà wọ́n ní ajé ó di náà ajé yìí ó gbọ́dọ̀ já lágbára o ọlọ́run kan ló náà gbọ́dọ̀ jẹ́ bí bá jẹ́ bá ti fẹ́ràn ọ̀sẹ̀ ní ọmọ rẹ̀ ní ìwọ ẹ̀fẹ́ ìdè bàbá mi náà lẹ́nu ìfà sí olérò bẹ̀rẹ̀ onara bá ní rọ̀bù kí wà rọ̀bù àmáàkì òtí mo wù ìfà sí ni pé rẹ̀ àtọlọ́run tó dá bàbá rẹ̀ ah, gara rẹ̀ pé ah, bàbá mi sọ pé àgbà àlà ga jù àyè ní ọ̀yẹ́ wọn náà ẹ̀ nínú ilé wa àfihàn bẹ́ẹ̀ ni wọ́n ti tí ìmánì bá jòkó lórí ẹ̀mí ẹ̀mí bẹ́rù kankan mọ́ obìnrin yẹn ni pé a ah, ọlọ́run ṣeun ó ti tó lónìí nígbà tí pamẹ́ yà fi hàn lọ fún wa ti pé kí ló rí bá tu rọ́bù làálà rọ́bù náà wò má. tẹ̀kánà ní musa dẹ̀ ah, ti tírè ní wọn ó ti tírè ní wọn ó ti sàlàyé nígbà tí wọ́n fàá fàá fàá tó wẹrẹ yóò padà fara omi àjẹlíyà kan láwọn ọdún ìbátanàwó àdáadáa àwọn láwọn ọtí àná àìdíyàwó àdòdìlẹ ìmọ mílíkì láàbí àwọn láwọn sọlẹ ìbátanàwó ìjúsù ìnákàlà inú yàtọ̀ ti jà wọn kan pé ẹjá sí yàtọ̀ jẹ wọn ẹbí wọn lápá kẹsẹ kan ó yẹ wà lọ sùn mọ́ bá bẹ́ẹ̀ yìí dàbí nù sẹ́ni kó lè kájí yàtọ̀ lápá kẹsẹ kan wọ́n tún wá sún mọ́ bẹ́ẹ̀ tí kò dẹ́rù bọ́mọbìnrin yẹn ó wá ní bàbá wá agbada kó lè gbà yẹn wá àwọn agbè kaná àwọn akóná sí wọn ló bẹ̀rẹ̀ sí di ọmọ méjì tí màá ṣe lè fi kò mẹ́ta nínú wáyà yẹn. wọ́n ti kẹ́lọ̀ gbọ́mọ̀ bá bí yàrá ni wọ́n kọ́ fọ́mọ àkọ́kọ́ báyìí wọ́n jù ó padà ó padà ó ní rọ́bì wọ́rọ́bì yàgbọ́. wọ́n jọ ẹlẹ́ẹ̀kejì nígbà kan fẹ́ yọ ọmọ ẹlẹ́ẹ̀kẹta tí ò lè sọ̀rọ̀ ọmọ yẹn padà sọ̀rọ̀ wọ́n ló padà sọ wípé yá omi lára àkárí ìrá yára má kú wo má padà sẹ́yìn o má padà wọ́n wò pé ọmọ ẹni láti jẹ́ náà a ní eérú rẹ̀ oníjọ́sà mẹ́rin lọ sí ìsọ̀rá òun àti jèbè ìwọ́n wa kọjá lọ́nà ibẹ̀ ibi bá ti ń wo obìnrin yẹn sí. lànà tí wàá gbọ́ ẹrú yẹn tí òun rẹ̀ dùn ọlọ́wà ti dìbò pé náà yà á bí rí àtúntọ́ yìí bá inú mò ń bọ̀ ohun kan tó dùn jìbìlì wa sọ pé á bí rí ohun má ṣe sátò fẹ̀rẹ̀ àwọn. nígbà tí wọ́n wá mú ya wo rẹ̀ tí wọ́n lé kíni tí wọ́n fẹ́ gbé òkúta fẹ́ ti òkúta lé lórí ló wá dúró bì ọlọ́run bí lè lé ìdáka sẹ́yìn ta. mo ti mò ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ máa wo nǹkan o aljazawo min jinsin amen alkini aljazawo min jinsin ìyẹn ni pé èyí owó lé ọlá yìí má ilé ọlá tí fara ọ̀fẹ́ mú igbó yìí ní ìfẹ́ mo wá bẹ́ẹ̀ kó kọ́ ilé ọlá kan lójú tẹ̀ ló fẹ́ máa wú báyìí lóbìnrin bílẹ̀ ní ìdáka bí ilé tẹ̀ lẹ́lẹ̀ ní ìfẹ́ rí ilé rẹ̀ má mi ìwà bẹ́ẹ̀ kí ilé yẹn máa ba ẹ̀mí mi ẹ̀wù nǹkan mi ìfẹ́ kí ilé yẹn tí máa ń wọlé yẹn ẹ̀mí mi lè mọ̀ lókè á tí mo láì náà ní kú àmọ́ kọ́lé ọlá kan fún mi láti jẹ́ náà filijanna bẹ́ẹ̀ máa wò báyìí ọba adára ni ó yẹ máa kọ́ ó yẹ sí kàkà kó máa wọlé o wà ní wà lẹ́yìn kìíní ní ìfẹ́ padà o àmọ́ ńlá mi lọ́wọ́ ìfẹ́ padà o wà lẹ́yìn kìíní nínú ọwọ́ wà lẹ́yìn kìíní nínú ọwọ́ mi gbọ́ ó wà ní wà mẹ́rìyàmà ìdùnnẹ́ta ìfọ̀rọ̀ ìyókù rẹ̀ lẹ́kẹ̀ẹ́ owó ìsílámẹ̀ kò kí bẹ́ẹ̀ torí pé ó jẹ́ obìnrin tó dúró torí kó sẹ̀mí lásìkò àwọn kòkì lásìkò tí bàjẹ́ gbogbo ọlọ́run bẹ́ẹ̀ là láàrin wọn pẹ̀lú kí pẹ̀lú gbàgbọ́ rẹ̀ kí ló fi là ó ti wà mọ́ríyàmà èdè mẹ́ta ẹ̀mọ́ náà mọ́ríyàmà ọmọ ìmúránà alẹ́ ti tó ti pé a wọ́n ní tí tọ́lọ́ ọba aláàfin ní kó sọ abẹ́ ọkùnrin kan ò fọwọ́ kàrí lámúyà sọ́ọ̀tì ní ìbáṣà wà lámú áfúnà ní ọkùnrin báyìí fẹ́ kiri àwọn ọkùnrin ẹja sọ́ra kàmá gbókèrè mú báyìí. Ànábì ní ìyá wọ̀ dùkúlù alẹ́ nìta ó dọwọ́ yín kẹ́mọ̀ wọlé lóbìnrin ewu ewu abẹ. Alẹ́ ti á sọ̀nà ìfọ̀rọ̀jà hàn torí pé ọba adẹ́dàfà sọ wáì tó fi jẹ́ kí ànábì Ìsá gbọ́dọ̀ rẹ̀ jáde torí pé obìnrin ẹni bá bẹ́ẹ̀ bímọ rẹ̀ ó gbọ́dọ̀ sọ abẹ́ rẹ̀ lọ́kùnrin ó lè gbọ́dọ̀ sọ abẹ́ rẹ̀ nígbìnì lóbìnrin torí pé bọ́dẹ́ àmọ̀ sọ abẹ́ rẹ̀ ó wá rò pé quality tàfẹ́ kó jáde ìgbónú ti lè wá náà wọ́n rí pé obìnrin wọ́n máa ń pè ní Mariam alibatul kí náà pè ní ó gé kúrò nínú ayé lọ sí ìjọsìn ọlọ́run mara ma àlùfàkì ẹni tí máa fẹ́ ọlọ́run gbogbo gbà torí tí wọ́n ti nínú bẹ́ẹ̀kì tí wọ́n ti ní bàbá bẹ́ẹ̀ yẹn ní yàrá bí ọdún kékeré tó jẹ́ pé ìjẹ́ ni wọ́n ti mọ́rí àmà ọlọ́run tó fún nínú obìnrin tó ó ojú ekini asia ojú ẹ mariam akwale ìsọdá ojú ẹ ọ̀dídá ojú òfélé yìí ó wà fọmọ rẹ tẹ̀lé ó ní káyọ̀ nìfà ìlà àlà àwọn obìnrin tó lóore jù láyé ó ní mẹ́rin ni wọn asia ìmúra àtúntàrà àwòrán bíntu masáyìn ló kọ bàbẹ́ wà mariam ẹ̀ mẹ́ta ìmọ̀ràn wà fàdíjà bíntu kuwaili wà fáfímà bíntu rasulullah àmẹ́rẹ̀ rẹ̀ wọ́n ti tọ̀ ọ̀gá ni wọ́n aṣáájú ló bẹ̀rẹ̀ kan wọn. ọba dada wa rò wípé ìjọ tí wọ́n sọ mẹ́ríàmà ó ní wà máa kún tàlà lẹ́yìn ibi yẹ kí sì lò kú na àkìlámà hù àyò. wà máa kún tàlà lẹ́yìn tàlà lẹ́yìn. Eré àlẹ́bí kò sí bẹ̀ẹ̀dọ̀. Níjọ́ tí wọ́n ń ju kálámù wọn sínú omi, èyàn ni pé gbogbo àwọn àfáà tí wọ́n kọ àtàwọ́rá Musa ni wọ́n fẹ́ kọ́ mọ́rí àwọn ìjọ náà. Pé ọmọ ìta ni ó gbàtọ̀ ìmí ni ẹgbẹ́ fún wa, ẹgbẹ́ fèmí, ẹgbẹ́ fèmí. Ìgbà tí wàhálà wa pọ̀, wọ́n wá ní kálukú lọ mú kálámù síbi ìdíkíni, síbi kọ àtàwọ́rá kọ́lọ̀ jù sínú omi. Kálámù yẹn kálámù ẹni tí ò bá tẹ́rì kò ní kan tẹ́lú lóbìnrin ìdí yòlùkúnà àkìláàmà hùn yòlùkúnà àkìláàmà hùn fìlbà àyùm yẹ kó tó mẹ́rìyà tálẹ́ni tí ó bá mẹ́rìyà mà tọ́ wà máa fún sàlà lẹ́yìn èrè àlẹ́bí kò sojú rẹ̀ èsì ẹ̀kọ́ sí mú nígbà tí wọ́n ti fàáfà ọba àlàbí wọ́n kà fàlà á ẹni tó padà sàtọ́ àlẹ́bí Zakariya níwájú àlẹ́bí ọlọ́run ànábì ọlọ́run ló nà òun náà wá bí kí ni ànábì ọlọ́run ṣẹ̀ṣì náà wá bẹ́ kí fírísílà wa ó dáa kí fírísílà wa ṣẹ́ni wa clan wa ó dáa káfẹ́ obìnrin rí fọmọ wa náà wà fẹ́ yàwó kájọ fẹ́ kí ni ẹ̀mí rí fọmọ wa wà lọ́kọ kájọ olóòdì kí ni ó fẹ́ ẹ̀mí rí. kó làmá dákàlà àlẹ́ zakari. kékeré lọ́ba àdọ́dà ti ní kéèmù ọmọ tọwọ́ rẹ̀ jáde táà lọ́dún zakari yàrá wọ ibi tó gbé síra ẹ̀ lọ́mọdé tí ò lè ti tẹ́ wàjáda yín dà árí fún yóò bá máa bá oúnjẹ dúpẹ́ ní ọ̀pá gbàdúrà tuntun kí ìdíkò lọ sí ẹjọ́ a ní láti ara kúrúkúrú léyìí. ọ̀la ni ara ni ara ọ̀la ni ọ̀la ni ọ̀la ni ọ̀la ni ọ̀la tá a bá fọmọ wa ní nǹkan ẹjọ́ lè pé ọlọ́run ló pèsè rẹ̀ fún ẹ Allah provide it for you láti bẹ̀rẹ̀ yóò tẹ̀wé pé okay whatever you want to add or you want to pick anything kò say fún mi Allah provide you tẹ́ ẹ bá fẹ́ jáde náà yóò lè ṣàdúrà fún pé my father Allah will provide for you because he is only provider torí pé wọ́n ti rè àmẹ́lẹ́ ọlọ́run ti rè ó wá ní kọ́ láti kú àmì ní ìdè là látọ̀dọ̀ ọlọ́run ni.

tí ò ní tó sábà yìí. lórí àsìkò bí mayama ṣe rí yẹn ọba aláàánú wàna fàkàtà torí pé abẹ́ rẹ̀ ó sọ ara rẹ̀ níbi ìsìnà ṣíṣe ó sẹ ojú rẹ̀ níbi ìsìnà ṣíṣe ó sọ ara rẹ̀ yẹn kó fọwọ́ kàn rí àwa ń rán màláìka jìbìrì lè fi àdúgbò lọ fẹ́ atẹ́gùn sí ní ẹ̀gbẹ́ báyìí lóbìnrin láfàkà kò lọ́bì wá. mi ń ro òṣìnà ìyá ni mi ń kòtò láti náà lè ṣẹ̀yà níbi agbára wa láàmà tí yé nǹkan. ó fàtẹ́gùn sí báyìí ó dẹ̀bẹ̀ sí lóyún lọ́ba bá dàbí fún ajá àlùbákọ́ọ̀dù. ó pẹ́ ó kàrí pé nǹkan oṣù wa ni rí pé nǹkan ń ga ló bá di pé ó rí àwọn kankan bí contractions bá ń ṣẹlẹ̀ ìlàjì títí náklà tí a lè fipò lẹ́sìn ilé ìkílẹ̀ ìmọ̀ tí ó sọ. wàkúntù ẹ̀rú ó pa nínú jẹ́ bóòlù kí n ti sọ fáwọn èèyàn lọ́kìlì tí ò bá bí máa rí òun náà rí oyún títí máa rí ó padà rí pé oyún ni ẹlẹ́ẹ̀kejì ní mọ̀lẹ́kà ti sọ fún pé wọ́n ní wọ́n á bọ̀ ọlọ́mọ wọ́n rí a ọ̀gbẹ́ni tó wá ní orí àti tó wá ṣe lè a yá lẹ́yìntà ni ó mọ̀ sí èmi o mẹ́tù ọ̀dùlà ara kí ìtìtì kúkú tó dò lé. kí ìtìtì táwọn èèyàn ti gbàgbé táwọn èèyàn tẹ̀lé mẹ́tì tó wáyé. Ìyá aláàbàbà ni. ọlọ́rọ̀ tó pọ̀ pátá tí ti túbà tó mẹ́rí àmúláńdíà àti sọ̀rọ̀ lórí àyè púpọ̀ àti nípadà lórí ẹ̀. ìyẹn pé talẹ́ni tó pè é lábẹ́ rẹ̀ àwọn kan ní jùbìrì lè tó allah ta'ala ni má bànújẹ́ allah ta'ala ni má bẹ̀rù wàlá ta'ala ni. Sọ́kò abẹ́rẹ́ wà bẹ́ẹ̀ ju wàá rí kankan bẹ̀rẹ̀ ìyá tó tutù bọ́ lè tẹ̀ tí ó dá ọwọ́ alábàá yìí mú. wà á kọ́ orí àìsà kùlí máa jẹun wá síbọ̀ bí máa mú omi nípa wọn wà á kọ́ orí dọ́kàn rẹ̀ balẹ̀ lójú rẹ̀ tutù ọmọ tuntun lábẹ́ fún ẹ bọ́tà téèyàn kan bá wá tó bá gbé ọkọ̀ lọ sí wá ọ̀ní ní ìlàláwùjọ ní ìlẹ̀ wá máa ń kọ́ máa wà ní ìmọ̀ máa ń ẹni instead tó ti máa sọ rọ̀ ọmọ tó sọ náà ọmọ tó sọ torí ó wà ọ̀lẹ̀ sáré olùdókè sàlàyé kà sọ pé èyí mo gbà àwẹ̀ lónìí fún ìbáyà sọ̀rọ̀ mo gbàwẹ̀ ọ̀rọ̀ ibẹ̀ làwọn olùdókè àtẹ̀yàn máa gbàwẹ̀ wọn bí ìdí báyà sọ̀rọ̀ lónìí. nígbà tó wọ́n fọ súwèkì rẹ̀ à kólókìrì ìwà ilé ìtọ́yà awúta awúta bákàtà awúta ìwà àmọ́ ìwà bákàtà tó kó fìgbà yíyà fà á ṣàwá sí ilé bẹ́ẹ̀ bá ń dà mí láàbù bẹ́ẹ̀ gbọ́ sí sọ fún yín fà á ṣàwá sí ilé ó kàn lọ́wọ́ gbàgbẹ́ mi ìgbà lórí ìbẹ́ẹ̀ àwọn ará ní kúrò ìrèké báyìí kẹ́yìn báyìí nùkálẹ̀ Màdùkàdà pé láàrín ìgbọ́nrin ìyá. Ṣé èyẹ máa kọ́ mọ orí ìdẹ̀ sọ̀rọ̀? Ẹ máa wọ ọba dẹ́dà. Ẹ wo agbára tó ṣe fún àwọn àmì àpọ́nlé tó ṣe fún ọjà rẹ̀. Kéyìpà nùkálẹ̀ máa kàdà pé láàrín ẹni tí ó sì kú olórí ìtẹ́ sọ bí tó tún wájọ́ bò kó lò. Nígbà tó ìgbà bẹ́ẹ̀ báyìí, ọmọ kan sọ̀rọ̀ ni. Ó ní ọ̀rẹ́ ẹni ní àárẹ̀ Gbogbo alẹ́ká bẹ́ẹ̀ jáde láàyè gbogbo ọ̀dọ̀ ní sẹ́tí òsì ni. Gbogbo tọ́mọ̀ bẹ́ẹ̀ wọ̀. Ó lẹ̀ gbọ́dọ̀ mọ páyọ̀ wà lẹ́la tó kọ́ àlẹ́kì ìsáké jẹ́ fún ara rẹ̀. Èmi àbùmọ̀ àdáni ẹ̀jẹ̀. Ọjà فنفخنا ti من روحنا وصدق torí pé ọ̀rọ̀ tá a rán sí níjó lè sọ́tà kan ju kẹ́kẹ́ lọ́sọ̀ ló fi rà á ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún gbàgbọ́ wa kú tu rí àti tí bàtà sọ fún àdébì musa tó ní gbàgbọ́ lórí rẹ̀ wà ká dẹ́sí. ó wá jẹ́ pé ẹni tí máa tẹ̀lé ń rí pé Allah subhanahu wa ta'ala kì í fọwọ́ bí máa jẹ́ ìrẹ́ gbé a máa gbọ́dọ̀ mọ̀ pé mùsọ́ àbátì sọ ní ìbáṣe àwọn ẹni rẹ ó láǹfààní púpọ̀ tá a bá lọ bẹ́ẹ̀ ni mú ṣe ó lè kó bá wa o àbí aláàkójọ mọ́tà fi wá kẹ́ni rẹ o kó wá sọ wàhálà lẹ́ni rẹ ọlá